الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أبوك باتو لو تبتو يا الله صلاة ينسو يتشبع من شوين لو تبتو يا نبي محمد صلى الله عليه وآله وسلم يا تشيغا وغني بكراتين بجلتات يا بلوغ المرام يا الحافظ ابن حجر الأختلاني رحمه الله تعالى إذا باب صلاة الافتسقاء بعد ما يبقى لتيان صلاة اللي بونكو أما ليك كرشا دي سيما فارون شنبانو جيغان لم يكتب خطبتكم هذه wọ́n ti gan wọn gan gan ẹtí ẹyin yẹn a completely ẹtí ẹkú túbà jẹun zùmọ̀ ẹsà lẹ́ ìsìská àbúà àmọ́ adé náà ìlú ìsìdẹ́wọ̀n dáná ti fẹ́ bẹ́ẹ̀ ní gan fẹ́ ara gan ṣe. حديث يقول حديث نقول وعن عائشة رضي الله عنها شك الناس إلى رسول الله صلى الله عليه وسلم قحوط المطر فأمر بمنبر فوضع له بالمصلى ووعد الناس يوما يخرجون فيه فخرج حين بدأ حاجب الشمس فقعد على المنبر فكبر وحمد الله ثم قال إنكم شكوتم جلب دياركم وقد أمركم الله أن تلؤوه ووعدكم أن يستجيب لكم ثم قال الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين ثم رفع يديه فلم يزل حتى ولي بياض إبطيه ثم حول إلى الناس ظهره داءه وهو رافع يديه ثم أقبل على الناس ونزل فصلى ركعتين فأنشأ الله صحابة فرعدت وبركت ثم أمطرت رواه أبو داود وقال غريب وإسناده جيد وقصة تعويل في الصحيح من حديث عبد الله بن زيد رضي الله عنه وفيه فتوجه إلى القبلة يدعو ثم صلى ركعتين جهر فيهما بالقراءة ولدار قطني من مرسل أبي جعفر الباقر رضي الله عنه وأول رداءه ليتأول alqahat lọ́wọ́ an aisha ta daga na aisha radiyallahu anha ta kuje da gani buyi qalat ga shaka nasu ila rasulillahi sallallahu alaihi da ya kuji kino bayan tuce ya ce ce annabi sallallahu alaihi wasallam ko qutal matar a ga elidia elidia ba idagi dango fa amara bi minbarin annabi sallallahu alaihi fawudi alahu bil musalla a carin bari lada ci fili bana ji sallah nan wa wa'ada nasa yawman alibi sallallahu alaihi wasallam ci jiza ji ali ko alibi zai gato fo kaza yi guba kaza ya kurjuna fi ne da ina fa kharaja idan ci alibi فقعد على المنبر عليه صلى الله عليه وسلم جاءت تاكي المنبر فكبر عليه تجي تكبير وحمد الله ومدعو ويعطيته الحمد لله ثم قال عليه إن إنكم شكوتم جلب دياركم أتيكا يي لاجي تبي إتيان إلي دبوا إمي جاو تقرا إذا جدبوا وقد أمركم الله أن تدعوه فقد جيفور بيه يتعوى دعا ووعدكم أن يستجيب لكم فقد مالك لجي قال ويعوى دعا ثم قال أنبت قال الحمد لله رب العالمين يبقى تولي تبطي الله تجعل تبطنا الرحمن الرحيم تسرى من سيده مالك يوم الدين بس هو ملك يفارق يامنا لا إله إلا الله أنت بقفنا في الله يفعل ما يريد كي كي كي جينا قبونا اللهم أنت الله أو الله وغير الله لا إله إلا أنت أدل إذا جبوت بقفنا قال والله بنا أنت الغني وغير إتناك كنا ونام الفقراء يليتلك أنزل علينا الغيث الله duniya yi Allah ya yi ne na ji amfani ga albarka wa maga ta amfani yayi nan wasu alma an zanta alaina kuwatar Allah wala wala fe na an zanta alaina ne na ga duniya yi nan wani fe kuwatar kamo wa bala gambe jane ilahi hadda lokacin wuci sun marafa ya dai a nabi sallallahu alaihi wasallam wuce lagwa guda a dau falam ya zan hatta rawa da ibudai a nabi ku ya ba ta to go ku wai lukun ta ta guba baya a nabi sallallahu alaihi wasallam a sai liye وهو راجع يدي عليه الصلاة والسلام شغل بابولا ثم أقبل على الناس عليه الصلاة والسلام تكي جيوز عنجي ونزل وشاشي دغ منبر فصلى ركعتين وتجي صلى ركع غبا فإن شاء الله صحابة سوكوفي لا سوم سوكوفي شي سمزوني فرعدت وفي وفي وبركت nfe ya ke ko fejan sun ma an tara fiske bilere rawawa abu da da limama abu da daga gobe wa kala gaggari wujayi wa kissa ta tahawili kissa ya ga alim sallallahu alaihi wasallam wa ewujeba fi sahihi wanda da sahih bukhari wanda ta sahih muslim hadith abdullah ibn zaidi من حديث عبد الله بن زيد رضي الله عنه وفي دبغا فتوجه إلى القبلة عليه الصلاة والسلام جاي والقبلة يدعو أفبع سقوى دعا ثم صلى ركعتين وتجي صلى ركع غبا جهر فيهما بالقراءة wole ẹ̀bẹ̀ ń jẹ hara fi ma bil qira'a a ní za a sanar bakatun bakatun da tilin manan bakatun ba suwa riwayan sigar na su al-bukhari kawai gumi da wuce dogon muslim ba ولدار قتني رأي الإمام دار قتني ما من مرسل أبي جعفر الباكر لقى مرسل أبي جعفر الباكر غير محمد الباكر بن محمد محمد الباكر ابن علي بن زين ابن علي زين العابدين ابن الحسين ابن علي بن أبي طالب رضي الله عنه جابر بن عبد الله وحول رداءه عليه الصلاة والسلام وتوفوا وجبه ma'ana ya jeba biyu da ya tahawalar kaftu ebo ya dagi na dabo na olóòṣèrà ìdàgbọ̀jà ilé dagbogancin e e hadisu ya tazo daga ba alaihi sallallahu sallam wace da wajin kiya lalle ba shi nan alaihi sallallahu sallam majuji na fila jinji sallah ga ka guba majin ba ka tuba tula majin alaihi sallallahu sallam majuji ya ji sahabi shi wazi mu fatuba ko annabi sallallahu alaihi wasallam mai laye wa alqibla ma sai ba duwa kimna al-imam al-bukhari da muslim gobe hadisi ya abdad ibn tamimu an abdi an ammi ga annabi sallallahu alaihi wasallam wa ce ya sai ba le uce uce edush edush edush ya kima na wuce gobe wa al-imam al-bukhari da muslim bi lafaz al-imam al-bukhari hadisi ya abdad ibn tamim an ammi abdad ibn zaid ce da annabi sallallahu alaihi wasallam wati a da fili ba na bali na wuce je wa alkibla wuce tuf wuce ewu je ba ko wuce sallah na kawo ba alisa a sallar kima in ba ne gangani da sai ci alisa a sallar sai ba duwa sai ba duwa sai ba duwa umar bakara su fila lafaza al-imam al-bukhari bi wuce labiga alisa sallar sallar kundin ne ba shi wuce yi na fila ka guba sanan ju sallah raka guba wale ga dai bata wa lawo yace ke mina annabi sallallahu alaihi wa alihi wa sallam ofe jina mu alim sa sallam ma ja to gula hada a ce ne bayan lukon tatuwi ya gwana ofe ba addu'a gangani da sai ci na annabi sallallahu alaihi wa sallam dai mu ja ci a ganin su kun sama shi sama jama shi sama ci a yi amma kallon na ji bayan sukun aji kama a majiki a yau a mai tsalla bebebe ji sukun amma to sun a nisa a tsallan wajen hakutu ba umarci hawazi nini nji gan lọ́dún ọgbẹ̀ ìlà ìdánwò lálọ́ọ̀tì káyọ̀ ìdíje láàdùá ẹ̀ láti sọ̀kọ́ bá tàn lálọ́ọ̀tì lọ́dún gan industry méje sọba ń dá nínú wọ́n yẹ oil company sí the company méje ta nuclear ní the company méje jí kàndé ní the ndí òjì méje jí kàndé ní wọ́n àfẹ́kì ọ̀dọ́ ńlẹ́yà ńlá àfẹ́kì ndí òjì sí ńtí ẹjì kàndé yídígádé àgbẹ̀gán ìbàtí làáwó ìbàmọ́gáwó kàndé tiẹ̀ làájì ńgbàmẹ̀kọ́ ọ̀tún yẹn global warming benne benne finally i kaga ile shi da wabi wọ́n ko kaga obe ji an tẹ̀lẹ̀ obi abele ebe na níbi kí èrò tó kaga ebe yà ẹgbẹ́ jù sọ láti yóò ti sá yẹmọ ẹgbà àdúrà náà ń ga ṣubú tí là ń lójú nígbàgbé nígbàgbé nígbàgbé ìjìká ilẹ̀ wa which is a very big problem number two annabi sallallahu alaihi wasallam ngai ga zele fiji so ba duniya hadith ibn majah ngai ga zele fiji so ba dikiya so ba duniya wallahu lil bahaim kago mai gwe dabba dabba riwa lam yumtaru tele so ba bibiya ai dake ga zele fiji na amma iga ila kirki itiji tuba ìjíjí gáfárá ìjáàzù nínú ìlúgbà sọ̀kọ́ àyà ilé ìfúrú rọ̀gbọ́kùn nínú kánà gàfárá yunifásitì sàmà àlékún sọ̀kọ́ àbìnrin bí daga sọ́nà mìdìlára dányi wọ́n ìmùdídùkùn bí àmúwálín wọ́n bẹ̀rẹ̀ wọ́n jàálẹ́kùn jannatin wọ́n jàálẹ́kùn anhara malakun latarjuna lillahi wa qara wọ́n rí àṣà lọ́wọ́ àná alẹ́ kùrọ̀ ààbò rẹ̀ láì ṣìgáṣì agá ìmáàlì jí wata kau a mari da sai wuce ce da nan da na alai barakatin mina sama su kuma la albarka wace albarka gaya daga sama mina albarka wuce ɗaya ya dogo sa shawa ne ga mini ne lalle biya ne ba su lalle jibuci zane samba zane denci zane jiliwatu zane wuza zane jamurabri zane zuga mana zane jani mimanci zane jayinci zane ji girman kai zane ci binakun zane jirgu zane ji amana ba ka zafin na mazuku yin ba su koyo zandoci suka ga ile da bole karo aiko ita ila bibi zandoci mai na wuce jina wace fiye na karo ya jini wale pata yi ila tubiji ka mi ti alamari wọn taso wọ́pẹ́ gan ẹmi látúsọ̀ kó bá dẹ̀bù tó ẹnjí ti dé ìjẹ fúdà ní kíṣì na mọ́gá yìnà sọ kó gá àgbàríkà láàdùn àmà lè ń bá sọ kó gá gẹ̀gán yàtọ̀ èjì tó yẹ wọ́n àríkí ẹ̀rán tó àǹfààní kíríkì máa dẹ̀bù à kó de de de de wato de wadda rikici mije mota shi de miji mije de shi mije kaza shi amma yagba ta ci de ba yau de alabi zikin layi sasu ma inin kulu kuma de ba wato ji mije ne de ne mije ne mije ne de ne mituma sai kaza mituma sai kaza amma ilayya za mu ci na mai ba kurani ko na sallah ji bacho òmá yarí ń pẹ̀tọ́ ẹ̀tí òmé jí ẹgbẹ́ ọ̀sọ̀ kó òmá àkúrí jíná láti àrílẹ́kọ́ àdáàtù bá láwúgbó wọ́n máa lè tagẹ́dẹ́dẹ́ tó dínárì àájú orílẹ̀ mẹ́lẹ̀ kí mọ́ problem wà lẹ́gbẹ̀ẹ́ ẹnẹ́ṣù dóòlè yìí tó gájá ara jínà láàláì kalu ibo dabba wa ye bali ye so ko ne ye jina ele a ma sini ki jina bo e ye ba twa chi kan je o me je yo ko yo ko ji ga na je da dabu gani gáàmìsí ẹgbà àwọn ìṣẹ́gun gan-an a ní àníbìgẹ́gẹ́ dẹ́ ìṣìlókù sọpọ̀ àmẹ́kìlébìẹ́ kan sẹ́yìn yaga ya cibi na ku da ku abinci ne bai yi kazan da ku abinci ne bai yi kazan yaga ya ji kazan nan ya deliya ya ma gaskiya mahu ya ci hadisun na liman wakilan wa mutu da fili na jin mai yuci e, e jaka e? ya jiri kemo niso eh a wanda ya tanto da ya jele ne ubi ani sanastadrijuhum min haythu la ya'lamun so ko fata za wuce abin ka kunu fa yato ana wa wulilum inda kaidi mati number 2 danda guji guji ejele amma amfani da tuyele ne da wani eh ejele ni amma ki o tuyele wo amfani kabunyi dukunyi ko echunyi kazunyi kazunyi eh wọ́n wà elegaadu elegaadu ẹjá jẹ́ ìgbéṣẹ́ ìdí àgbéjá àgbàgbà lẹ́gbẹ̀ẹ́jú kú fún méjì kí a pàdé ilé tó èdè lọ eh wọ́n pàdé láti mú so ń gbábọ̀ lọ́mọ́ ìṣàjà àgbàjá àlẹ́gẹ́rìsú àgbẹ̀rẹ̀ àlùmọ́tọ̀rọ̀ algarsu ile ne ciji unci gaji amfani nan almasar ganci mai tosu almasar wai kiyayen azaba wa hamtar na alai matsalar fasa a matsalar mundiri ko? Allah kiyaye وعن انس رضي الله عنه ان رجلا المسجد يوم الجمعه ده بقى الناس جنب بعض يوسف كده مصلاه في الجمعه والنبي صلى الله عليه وسلم قائم النبي صلى الله عليه وسلم أمجبه يخطب نبي جوتبا فجوناي فقال زبانيت يا رسول الله يا وتجوتي halakati na amuwa dukiya ya ji lalace nan ya shi fata wa ji lalace ade ya ade ne ofiyan ya ko wa kata subul ekweghị aba chuda na ekweghị ebanụ ọ na-ebe ekwe nne izibizi ejirikyo ẹgbàjẹ̀ ìdòtò orí sọ́gbàmẹ̀ ni wọ́n ti bẹ̀lá ẹgbẹ̀yẹ̀ ń lè pàdé ládùn àti àfẹ́ ládàrún ràkún yìí adájọ́ ọbẹ̀ ìkọ́tọ̀ àti ṣùgbọ́n kí ẹ̀pẹ̀ ẹ̀kọ́ yà bá wọ́n ti yà mọ́ bá gẹ̀lẹ̀ ẹ̀kọ́ wẹ́kọ́ bá La rafin noje da da bikin eji na noji na bikin eji na noji na ne la ne la har kamaro ne la shinkafa shi ne la kazaro ne la kazaro wani kiya yan wani da da da ekojo amma ego ne le dangwa ego shi dangwa na to rafin noje da da nan awi adada wa ego ne ko ta ti subul ekwa ba da ko ti mo se e ko ji ga e bi diga wo ke je je fọ́dún láàrín òjé láàrín ìgí tẹ̀nà ààrẹ ni òjé bá sọ̀kú àjọ sọ̀kú dúlú yàyí fọ́nà fáyẹ̀dẹ́ yìí ààrẹ ìfẹ́ àtẹ́nà fẹ́ lagbọn gbogbo súnmọ̀ fáyàlà ààrẹ ìgbà aláwọ̀mọ̀ àjífúná aláwọ̀yà ilé aláwọ̀mọ̀ àjífúná aláwọ̀yà ilé wọ́n rí aláwọ̀yà yìí jùgọ́ níbi ilé ní gáfẹ́ àǹfààní bàrẹ̀ náà فذكر الحديث عن تكون حديث وفي وفيه حديث جو رزقو ادعاء دي مساج يا ادعاء كي ادعاء كي بعدو سكون له وشكم يجي نجو لو دي بجمع يعني دي جوتو الله ني دي اني جو اني اني بس كو ادعاء سكون يا يدي اني دي بعدو اني دي بعدو كايا كايا اني دي تشين سما شي يا تا ele ke gari ma ko ni madina addu'a ni wasa àjẹ́jú méjì tókún hajjẹ́jú máa rẹ̀ ẹyẹ kí a gẹ̀gẹ̀rẹ̀ kí a gẹ̀rẹ̀ kí a gẹ̀rẹ̀ kójì kí a gbàgbọ́wà jù rẹ̀ ẹ̀yà kí a gbá níbi hawa lẹ́nà láàrẹ̀ná àdẹ́bì ọgá gbàsọ̀kọ́ àti ọ̀sọ̀kọ́ àlàlẹ̀ ó ti rẹ̀ bá ní ẹgbẹ́ oṣù fún dùn kí ó ká sí ní èjì bọ̀sùnmọ́ ní gbàgbì kejì nígbòmọ́ kó gbàsọ̀kọ́ àti ọ̀sọ̀kọ́ lẹ́yìn oṣù kò ní kí mẹ́lò ale suke ba a ne mutafa kuna da fa ne gan hadith na anasu bin maliki radiyallahu anhu in zai ga adam kuma ne alisan da sha in bai rujan ko babayi ne ci gaba a nabi na ne sai ji hutu ba na ci ga a nabi aninijon aninijon aninijon ko dukiya da aji halaka ya ko ya ba ba su ko aduwa su ko ya yi a ne sa ta zance ba aduwa nan take san ba fe shi san ba dai shi zugo chana ele fe do hama ko ni har juma'a ke gida da ne da youtube ba da take ga ko da wurin da ciwo Allah wa alam da shiga annabi ilin narwa wa gaga sulla yusuf ga anna ba su kwa da su kuda gusule wuce ga jeli lugi kini ani za ta da fike lagu ani ga Allah wa hawalaina la alaina Allah wa ga biliyan ju udu lu mai madinu ba mu ji pe ti Allah ele wuce wa gado dutse fatin ci kwa da fatin ta dangi shigar da ba na e e ji ci bari yin shi ne don wani da lati ji da farko da Allah du shi ba go alim she ba duwa wuce alim da mai ba ci alim da mai ba duwa wuce gaji zugun ne ka ya mutu alim shi bu yore a da bai zalla ka ga ta masa ta ne girki Allah ne ya ba wani wọ́n lọ àdégá àdíúsí mọ́ wọ́n láwùdán ọ̀nà gan-an istiska àjùwọ̀n àdájú sálẹ̀ ẹ̀sọ̀ láti istiska kó istiska àjọmọ́súkú àti ìjúwò lè mẹ́rin tàbíwá yóò sọ kóyà ilé is part of wealth ndẹ nínú yẹn ẹ̀kọ́ istiska o dédé mọ́ ẹ̀dàgá èdè ṣíṣí eza kuji tilo bebe chiwe tiye wo diri na de ni ngole wo ba do lo shi na ira jiri kino hm wo na mala ja be ani ga lu sa so nti ba do so ko nya iru eza me ke ba do o be eye so ku la wo lu so ku la wo so kwa lu gwa ile bi ati ogun ya yi mo so kwa wo da de le ju ga di àǹfààní ile da bọ́ọ̀lì ẹ́ ǹgá gẹ́gẹ́ jì ní gbọ́nà lórí àgbélé wọ́n tó ní ìyá wọ́n di wọ́n di kọ́ wọ́n ẹ́ tàtàjá bá dáńdó kí mọ́ sẹ́gbà tí a làjú dá lọ́ọ̀yà jí dàdà wọ́n kọ́ àti sóló pọ̀ndàrájá bá wọ́n jẹ́ àbí ìtọ̀ ní olè ní ìjẹ́ láàrín ẹgbẹ̀ ogun orí ní ìgbà ní ọlá ní ẹ̀yìn fi ṣe bàdúrà rí ẹ̀yìn màmá ṣe pẹ̀pẹ́ dẹ̀gbẹ̀ ọjọ́ rẹ̀ náà ṣe ó ti gẹ́ sáré wọ́n gbé ekú yìí dẹ́gbẹ́ lẹ́múrẹ́ inú ekú yìí dẹ́gbẹ́ lẹ́múrẹ́ kí ọ mú wọn bẹ̀rẹ̀ ìlànà tí a ti fi kí ó gẹ̀ẹ́nà wáyé wá náà záàmù ẹ̀yẹ kó lè lè tìyí náà

kéèkéé pàtẹ ìyàgbà kéè sọ ọgbà nínú ó ṣe èmi nọmbà 2 ẹkùn jìnnà gẹ́wà ní egypt tó lè káwé tí mo mú wọ́n gbọ́gbọ́ nínú èjèbì dọ̀gbọ́n ethiopia lọ́pọ̀ ethiopia ló ń ṣàdà owó ojú fún egypt ethiopia ti rán ọ̀tọ́dàmù tuka da yawa tafiya wasa dam kuma ta dam yin fa da lokacin nan wucayin ta Ethiopia a tayin tayin ta Ethiopia ga jira zuku ya ba wani wani abeji ba ne ya ji kiyo ga ke large percentage da yi mafi Egypt na ya lagi ne enu enu enu kime ne rikita enu iriyar irgajin ne da cinanye so kafa wa ila masha

ndị adịghị adọghị tọgwa ịga e adịghị ma ịga e sadam ndị ikiti yiga damu tọ yayayi ndị kwa ọdịga lewa ebe ndị kapasiti a yitara isi na eyiri onu nwa chekara ndị jere ndị kwa ọdịga anini anini anini to kima izin kallo chagari fonzo gogo very near to niger wọ́n ya ya kó tó ogun bí ayé wọ́n ya dáàbẹ̀ ní kí n bá ayé náà àti sáyẹ̀ntírìkì tọ́ yìí súnkún nàìjíríà ti bí a dáàmú ìtọ́ àwọn ti jẹ̀rẹ̀ sí fìtílà àti ẹ̀fẹ́ ilé fìtílà ló yìí tó ìjà àtàrí ìmẹ̀tẹ́ ìlú bá ká to za mu ci da shi ce ji ga ha kila da jira ci ya jira zalika ba bulagu mina ilimi ha ta tota ko ga ci shi ga ne da shi ne da ya ga ya no ha go su ye eh yu ya yi isa ce yi aga so ba go ye ga mu Ndé kó ìgbé kó ìyíká yìí wà, ìyẹn ní ẹjì bẹ̀rẹ̀ ní ọgá tí mo súnkún here in Nigeria, you need to, international relation, energy on that, the Nigeria láti tí yóò bá ní ẹgbẹ̀ ìdíjí náà ẹgbẹ̀ ẹ̀dà náà. Eh, eh, Yẹ̀yà ayà ti kí láyé tí wọ́n ti kí a máa lè jí ti kí a máa lè jí lè fẹ́ tó jì. Ó ṣe ráyé ní ẹ̀nà sójú ẹ̀fà kọ́ntìrì ìdọ́gbọ́ nàìjíríà fún bí i àmẹ́ ìjẹ́ nígbẹ̀ nàìjíríà so it's possible mini ọkùnrin náà ti so mini kí contribute to ìkàlẹ̀ lè ṣáàdé láwọ́ zai ṣi mẹ́gbí ẹni ti tírú lè ṣáàdé méjì àti kẹ́ńjà agẹ́kùn in millions ẹlà ṣùgbájú mílíọ̀níà ọ̀bí ọdún ìjẹ mìlíọ̀nì àná ìkan sákú nínú ìwé òwe kan wà rẹ̀ wòdí òdí kí á lé fáì kan ńlá fáì ká dé adé gbọmọ yìí túyì túyì túyì túyì túyì jàdíjà jàdà kú gbà àtàkì ògbóná ti fìtà kó ìtàkì owó náà wọ́n jí mìlíọ̀nì àti tí èdè yìí yí bèrè kìtì ẹ̀ lófin wọn aláàjì rẹ̀ kí fi. yes. akáàdì láwọ́ ko na ji ganewa wai lawo ga don tsere wai kana ga jiki a ga reviews zai je je ni mu turo ko ci na a ga da uzuri zai je dan bu ji turo ko ci na ga jiki a ga da uzuri to kada means of livelihood wuce wudda ba wudda ba na da wuna ta ji taro a ga su daga bazuwa mana yi ni amma da su daga bazuwa shi da yi ni ta ji faruwa da shirin gwamnati shirin gwamnati populated ngo da da ko ji ne ji degree da ji master da ji ma diploma da ji SC da ji kaza da ji kaza e ko ba wuci e ko ga ne ja da fitin nan da ne inda ba zuma tun mai shi na a da kili ne ja kili na da mun ba ruji ne ba ka mu ba ruji mu da lafiya ki a ba ba wuci wuci a ji rayuwa ka mu mai je ni ga ji rayuwa ko ne ki ya ka ya ga sai ya mu za ta ga ne kana mu ke wa ran ta yare da futi ci da mu ne mu da ke da futi ba ku ce ba ne wa ran ta dushin wa ta ji ga su kala ku ta ta ga ta ci orí àbílá rí tí a lè kí ọyọ́ wọ́n mú tó bá ní lórí ìdájọ́ náà òun yóò pé mọ̀rẹ̀ nígbò yóò pé méje ní fàwọn wá ní. ẹ̀ẹ́dìgbò ẹ̀dá mọ́tàrí páípá nga malla konti méjèèjì bẹ́ẹ̀ ṣiṣẹ́ lónú rẹ̀ láti láàrín àti màdáni no may make useful for our people àbúdé ẹ̀rọ jíjà àgá àti gbẹ̀ṣẹ̀ láti láàrín àti òyàfẹ́sì kí a àti màdáni no konti ní dẹ́gbọ́n àti tí ìdá dẹ́gbọ́n tani jọ́ tẹ̀gbẹ́ àgbẹ̀sọ̀ pa wọ́n wọ́sọ́ ẹ̀rọ tí mo ṣígbẹ̀ méjì rẹ̀ lásán èjì ìwà ń yóò nígbà pé yìí láyé kí ni tí ìṣe kàn tẹ́ á di compose á vò wọn á kí á nga jẹ ìgbé tí ìgbìmọ̀ kì í ṣe wáyé ẹ̀ náà di gbẹ́lí fàwọn ọ̀rọ̀ nígbà ìṣe tí ìgbìmọ̀ yìí náà ṣe gbíyàgbíyàgbíyàgbíyàgbíyàgbíyàgbíyà wọ́n lé ewu ẹnẹ́nẹ́ tó lè fi ní méje lásìkò yìí wáyé lásìkò ìṣẹ̀lú gbòòdì níbi sí ìwé wa kájú bẹ́ẹ̀ bá fún ẹni nígbà dùn fertile land nígbà pèsè tí ó sọ̀fẹ̀ fún ìwé mun zo yau ci ga ce jikana tashiru mun da ke jikana tashiru eje a bele de certification wala ya kuro shi landiye eje ya lari kiya wala je desert yete je umile wede nubia yete ne kaza jile yede jinga kino yete ngene de yete ga fare ne bido ko ji da sai ce mika ne is part of contribution ma ka sabaci a yi ku yi ne ya tufe jinin zamani tarihi nan waganda takada ya kirji a gobe nigeria ko gwamnati ya je project ya shiga su a dajikiya a dazo shigo ɗaukar yi gon kwamitanu kìí wuce bẹ̀rẹ̀ ní ìlàwà ní oṣù pàtàkì ìdíwọ̀lẹ̀ ìdí consume àmáyí produce wọ́n So, wọ́n lè kí o major problem major problem ní kìkí faru ìjọba ní ti jẹ́ sọ́rin láti ìjọ ayára ìjọba yóò ṣiṣẹ́ ní ha níjọ́ kún mẹ́lẹ̀ yẹn lè fà dá lọ sókùn ńgá contribution fáyé yẹn lọ gómìnà ti bẹ́ wúwo lọ́dọ̀jú kápákọ̀ gbà ọ̀rọ̀ gbogbo àtú. káàdì ara ẹ̀nà ìyàjẹ̀ aláàgbẹ̀ ń kúrò jù tùnà ní ìlú so zane ti ebe ti o ti lọ́pù kò lè gbé ń jà ní ẹgbẹ́ ń kò lóde tó kúrò ní àmọ́ ká ń tó yóò mú jọ káàrí ní à ká ẹ̀yú ń jẹ yá àtàbà lọ́ba no this is to tell you how sensitive the english are. ẹkùnrin mẹ́tì ń lọ́tí mú náà yìí wòye àbẹ́rẹ́ kọ́ndìrí ló ti yé sísun fi lòṣì ẹni sọ́ọ̀tù kọ̀ ilé inú ó kún ẹgbẹ́ middle east ọ̀nà ọ̀gbẹ́rẹ́ ní ọdún ní ẹ̀rọ contribute náà israel wọ́n wà ní wọn iraq wọ́n mú ní wọn náà dábìlà lè fòrá àti inú ojú kò ogún bá ṣe méjì òtún ìdí rìbà lẹ́jà rìbà bí ní òsílẹ̀ ìdí rà àti àlọ́ òun fi iraq wọ́n israel wọ́n ní wọn nga na ji amfani da yake gari don firaji da sauransu nan a mariya amma da za ku gudun dole ya na channel ya wane shi fata ga ajiye biyu da yake jamfani domin su ce ce da nuri a kushe ne fashin so wallawa ala subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta